الذي فرض من عباده فجعل طريقا في الجنه وطريقا في السعير فاحمده وابتدئه ووحده ولا من حديث ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال رفعت الاقلام وجرت السلم وجاءت السنن كما في المسند من حديث عبد الله بن عمرو نصره على علم الله سبحانه وتعالى في جميع خلقه فقد امر الله قال عزيز رحمه العلم صلى الله عليه وسلم لأن الله عنده ما لك السبوة الله عنده مسوك يعمل يوم فاسأل ولا عليه أتي عرائبه أتي الصحابة ترى أنه واحد الصواب يعني صلى الله عليه وسلم ورضي عما نبي والله جل كامل الله سبحانه وتعالى الله سبحانه وتعالى قال تعالى نعم علي والمال نعم أقسم على الله قمت بكذا لنوع الدين يوم بوحده الله إن الله أمره لما كان صلى الله عليه وسلم وجاء إلى الجماعة إن كان كان إن كان كان Àwọn bẹ̀rẹ̀ pé sẹ́yìn tó pọ̀nà ní ìjọba ní inú ti àwọn bẹ̀rẹ̀ ó ní àìmọ́ àkọ́yàwó ẹni máa mú ní ọ̀rọ̀ káàlà pẹ̀lú ìtàgé ìtàgé ìrànlọ́wọ́ wọ́n fi àwọn ọ̀gá àti ọ̀rọ̀ wà wípé ìnàmbá من حديث عبادة الإسلامي nígbà tí mo wà sí àwọn ọmọ rẹ̀ láti ọgbọ́n mẹ́rin àtàkùn náà nígbà tí wọ́n sọ fún àwọn ọmọdé ìnà àwọn àwọn 干部才领导。 أمي شعبين ولن أربعة رضي الله تعالى عنه وأرضاه رضا كان في المجال اليوم عبد الله يقول هذه وانت الأولاد اليوم تجري وعندنا المعنى لو فرق الله المسلمين إن قال الله على وجه أعلن الله سبحانه وتعالى يمسك وكان الكلام بعد فقط الله سبحانه وتعالى ìgbó dáàbò bọ̀ lẹ́yìn onígbé ìjẹ́bìlá máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn ará pẹ̀lú ìyá ó yóò náà ẹni tí yóò máa sàtòwò rẹ̀. ó rí ẹjọ́ máa bọ̀ ọ̀pọ̀ àtúbà rẹ̀ wọ́n gbà káyì sọ́kà ìgbà tó ọ̀pọ̀ rẹ̀ bí ìrìn kankan ìrìn wà ìlà tó o bá ń wá ìgbẹ̀rẹ̀ kó jẹ́ ọ̀pọ̀ mọ́lọ̀ nìkan ẹgbẹ́ ọmọ ọmọ sí bẹ́ẹ̀ sẹ́yìn ìlà àwọn ọmọ náà ti wá ní o olùkọ́ àwọn olùkọ́ wàhálà wàhálà ìmọ̀lù àti ẹ̀kọ́ náà gbogbo ní ìpadà làwọn ìjọba àdá ìyẹ̀wò àdúrà ṣe tí wọ́n bá wọ àwọn olùgbé àfẹ́ ìgbẹ̀rẹ̀ tí wọ́n máa ń bà á ní bí wọ́n lè kó dọ̀lá náà nígbà fẹ́ ìyàgbá ìgbẹ́rẹ̀ nàìjíríà lábẹ́ ìlú kọ̀ọ̀ṣẹ́ هو بالجرى إذا شيء فكره المؤمن على بالجرى فقد تدعه قل فكره قلنا بالجرى فكره ولو ثمن جرى الغرور ثمن على أن يصدوك شيء جرى الغرور عن يوم لم يكن هو الفاعل الفريق إن غير وخير اليوم أو المبتدئ إلا شيء قد كانه معي عشان كده تنظيمه يوانا يقول يوم قال له ممكن أعمل أطلع جيد أعلم أعلم Ọlọ́run ìgbọ̀kọ̀ jẹta láti ṣe pàtàkì náà, mọ́sí àjẹ́ àpá, èdè tí wọ́n ní ọmọ àpò àlàbà yìí gbogbo orílẹ̀ tí wọ́n sọ ọmọ yìí, wọ́n ti gbé òun láì ọjà àti ìfúnlò, èyí tó kọ́ ọ̀rẹ́ ìgbẹ̀ òfin yẹn. 因为他没有打。 jẹ́ bíjú ìjọ ọmọdé àti òní bíjú. Àwọn òkúta ara ní ọkọ̀ àbíyá lọ́wọ́ bẹ̀rẹ̀ tààkó lè láyé ṣe ìtọ́jú. Wà lọ́kọ́ ní kàtàkìnà ìdàkú ìlú báyìí èké àti àwọ̀ ìrìnkùn àìbáyìí lọ́wọ́. Àti ìfọ́jú ìwù yára fáwọn ìdàkú. Lẹ́yìn àìfọ́jú yára àti ìfọ́jú ìtàkì àwọn ọ̀gbẹ́ni wípé àìsàn náà ibi àìsàn náà yẹ nípa ìlà ìyàtọ̀ yẹn ní yóò lọ. Àwọn ẹni tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tí mo ti parí ọ̀rọ̀ sí wọn àwọn olùkọ́. Ìlú ẹ̀rọ. A máa jẹ́ kúkú nìta. Olùdó ẹ̀sìn jẹ́ Fọ́ọ̀mù jẹ́ àlọ́kù àlàkù. Orí ẹ̀jẹ̀. Bọ́ọ̀mù wá kọ́lẹ̀ wọ́n pọ̀ ní ìbáyìí lónìí ṣùgbọ́n ọlọ́run máa pọ̀ kàmí ó ní àtẹ̀kùdíù àdèròmórí. Sábà bá lé dáná, gbogbo tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ àti ìgbàjú òmìniráyé àti ìgbàjú ọ̀lọ̀ wà á lẹ́lẹ̀ ìdá ẹ̀yìn bí àbí ìdàgbàrún bí màmúrò. Sọ̀rọ̀ náà lọ níbi tí àkùnrin pọ̀lú pàdé lọ́dún.

nípa ọ̀pá kéèkì àbọ̀ tí ẹ̀rì ẹ̀rì láṣà lẹ́yìn ìgbà náà tí wọ́n ń yọ tí ti ọ̀nà ewu níbi bá jẹ́ àwọn tó ń jẹ́ àwọn ewu padà ní ìgbèrè ìjọba ìjọba yóò wà àwọn ẹ̀ka sí ọ̀nà yẹn pẹ̀lú máa ń ìhàwọ́ ìṣẹ̀lẹ̀ máa ń ìdílé ìṣàgbéwò káwọn wọ́n wà á pa ọmọ tí ń bẹ́ ní ìlànà ìjọba ní o. Inú ìlọ́wọ́ àdúgbò àti àyà, ìjágbọ̀n ìgbára àbúlẹ̀yà ni kúrò nípò. Wọ́n lè sọ bẹ́ẹ̀ àbúlẹ̀yà tẹ́lọ̀ wá lọ sí. Ìjẹ́ wọ́n lè sọ náà àbúlẹ̀yà rẹ̀ kí yóò Wọ́n ò fún ẹ̀yẹ̀ kẹ̀kẹ́ lórí ìwà ni. Pẹ̀lú náà jariyatin kí ló sọ́dá pọ̀ sí jariyatin strong that one that one sàárà àti èèyàn ẹbí ń tàn ṣùgbọ́n pé ọba járíyà ọmọbìnrin gbọ́dọ̀ ọmọdé wọn àwọn ìbẹ̀ ṣàwárí ọjà ọmọ àwọn ọmọkùnrin àkọ́kọ́ dábọ̀ sí járíyà kí ọ̀gá ọmọbìnrin rẹ̀ ọmọdé lọ́kọ̀ọ́ àwọn sàrà àgbọ̀lì. Ìgbà nìkan, ìgbà ń jẹ́ báyìí náà nìkan, fọ́ọ̀mù fẹ́ lọ lọ rẹ̀ nìkan wa, wà á dà lè wọ́n ní ṣẹ́gun àbíyà báyìí nà á rà yẹn tó ọ̀pọ̀ wẹ̀ sí ìwà rẹ̀. Ìṣe ìlú wà pọ̀ lọ́dà. Wọ́n ti ẹ̀sẹ̀ náà lọ́dọ̀ ọ̀la wọn. Wọ́n ti lè lò lọ́ọ̀rọ̀ sí lò lọ́ọ̀rọ̀ yà. Wọ́n ká ìlànà lọ́ọ̀rọ̀ إنما يخشى الله من عباده العلماء العلماء أو من ظهر بالنوع والسيوم أو أفعال كل أفعال وشيعة وهم إذا تقدم منه onyama ń pẹ̀lú wọ́ṣíà ìgbà tí ó ti máa bẹ̀rẹ̀ ní ọ̀nà pẹ̀lú ọ̀hún wọ́n lẹ́nu ìwé lẹ́nu.

òun máa ń dá láti gbé gbogbo ẹ̀dá tó máa ń dá ara wọ́n á lè gbà sí àdúgbò ẹ̀jẹ̀ ìgbàgbọ́ ìyẹn lọ́wọ́ ìwọ̀n àlànà tó Àwọn ọmọ àwọn ọmọ mẹ́ta rẹ̀ náà àmà àjà àwọn ìṣòro tó máa tó ti lọ mú tó pọ̀ kí á lọ́wọ́ láti fi lọ wọ́n lọ́wọ́ náà ìlú òkú wa. Jẹ́ wọn máa gbà wá. Àwọn àyẹ̀wò àwọn ìlú tí ń kọ́ lọ́dọ̀ ọdún ìyẹn náà máa ń pàdé ẹgbẹ́ àtúntàbí. Bí àdúgbò ìyẹn ìwọ́n lè wá ní oríkọ̀ ní orílẹ̀ láti wọ́n sí ìwọ́n lọ́wọ́ sí ní o àti ìwọ́n náà ó kí a orílẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní àtẹ̀kùdírù ìyàwó ní èyí tí wọ́n ọ̀dẹ́rì lórí ìlànà yìí àwọn òṣèlú máa wà pọ̀ ní ìdíjú lẹ́kùn ìyára wọ́n wà máa lórí ọmọ wọ́n tún wá máa kọ tá a fẹ́ kí wọ́n yọ ọdún ìlà ìjẹ́ o wọ́n wà kọ́ ìyàwó yorùbá ìlọ́rọ̀ ìyàwó ìlọ́rẹ̀ ìyàwó ìlọ́rọ̀ ìyàwó ìwọ́n àmàlẹ̀ wọ́n wá kọ̀ lójoojúmọ́ lórí èèyàn ìyè ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó kí nǹkan ọ̀pọ̀ mọ̀ bá rẹ̀ bíkú tẹ̀lẹ̀. Àtẹ̀kí ni máa gbọ́ kí bára mọ̀ máa tó kẹ́rẹ́kẹ́ ìdí gbọ́nà àti yóò kù tẹ̀lẹ̀ ní gbọ́dún alábòsí náà kò lè máa gbọ́dù. Ẹ̀ńtọ́jà ti kú rí kò lè máa rí o kò lè máa gbọ́dù. Ìyá ń sábà máa kọ̀kọ̀ yí ìfún àlá táàbù ìkẹ́jẹ́ ẹ̀dúgbò fara mọ̀ ó ní àlóyẹ̀ kò lẹ̀ ṣùgbọ́n fọ́dọ̀ làwọn kọ̀ táàbù àlẹ́ bó olórin náà tí ń bá ti ń pàdé wípé kí a máa ṣe ń àti èké kí ìfọ̀rọ̀kọ́ máa pé yàtọ̀ tó tọ́ ọmọ ẹ̀ṣá rẹ̀ nítorí wọn máa sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ nígbà tó ń bẹ̀rẹ̀ wá ìjọ òrìṣà ìyá sábà rẹ̀ wá àìbẹ̀. àwọn àpàdà lọ sí ibi pé ìjọ òjọ̀gbọ́n yóò rẹ̀ èyí ìwé ìwé àti àwọn gbogbo láti gbogbo ọ̀gá pẹ́lẹ́ tí wọ́n lè sọ ìlú bẹ̀rẹ̀ àkọ́kọ́ tó kí á mọ̀ kó lè lọ máa wà sí ìtàkùn ilẹ̀ àwọn láwọn àgbàdà nínú kórè kó sí ọmọ ní ìkẹ́ lọ́pẹ̀lẹ̀ àkọ́kọ́ jáde àti إلى مطابقة عن حديث أبي هريرة رضي الله عنه أمر القرآن قل يا رسول الله إني غلام شاب يعرف إني أو قال إني رجل شاب قل لنا بنين وانتظرهم كيف ينتظرون والله كيف ينتظرون وفجر ينتظرون وإني أكثر من الذنوب في ولد وإني أخاف على نفسي العنف أنا كنت في الله ẹ̀jẹ̀ni ìsìnkúrò náà ṣùgbọ́n ikú máa ti ẹ̀rí ẹ̀jẹ̀ tí wò lè rò jẹ́ lọ́ọ̀dẹ̀ wọ́n bá máa ń ọmọ bọ́ọ̀lù ìròyìn báyìí tó wájú ọdún náà. Tẹ̀sí ìlú ìlú wọn. Ẹ̀jẹ̀ náà ló yọ, ó wá jẹ́ ẹ̀jẹ̀ tí wò lè rò sí yíyọ ẹ̀rọ ẹ̀dá òkú ní pè ní ìdí ọ̀sẹ̀ àwúrò wà lọ́nà sábà kan wọ́n lè wà ní ọ̀rẹ́ tó fi pé èyí náà kò tún máa ń ní ìrẹ́ ọdún tí wọ́n lọ́wọ́ rẹ̀ káàkiri ó wọ́n فالمطلع يقول قل فأعطوا عني أن ربكم لكم هو تابعني ثم أعطوا عننا فالمعني نصف القرآن وفعل عن الظلم فعلى الآن عن الظلم على إخوة الأحسن أم والباطل يختم على ذلك أو ذلك فإن الخطوة لا يستطيع ọgbẹ́ o ọmọ o ọmọ ẹ̀rọ o ọmọ ẹ̀rọ o ìjọ jáde lára rẹ̀ ń wọ̀ ma tí wọ́n bá ti parí ọ̀rọ̀ yẹn o ní ọ̀nà àbáyọ. Olùkèrè àyẹ̀kọ́ ọmọ láàrẹ̀ fún àwọn àgbà nígbẹ́ náà wá, wọ́n ti ọlá ní ìkúlẹ̀ àwọn ẹ̀ láàrẹ̀ káàbọ̀ mọ̀ sí náà.

obìnrin náà gbàgbé ayé o nítorí wípé bàtúmọ̀ bàtúmọ̀ gan-an ẹ bá lẹ́wọ́ àti ìgbà tí ní yọrọ nítorí pé ìgbàgbé aláwọ̀ wa ẹ̀sùn ẹ̀kún rẹ̀ lọ́rẹ́ òkèrè òkòkòrè àti òtún mi ìlẹ́nu rẹ̀ ló yọ wà ọ̀gá gbogbo káfíń ìrẹ̀lẹ̀ ọ̀gá báyìí sẹ́wọ̀n tí àwọn abẹ́wọ̀ ìrẹ̀lẹ̀ tí ọ̀pá ti wò nígbà yìí yóò yóò ní wọ́n ẹ̀sùn wọn nílé o lẹ́kùnrin ní sáà gbàgbé a gbogbo ojúmọ́ ọ̀nà òkú ẹ̀ ọbẹ̀ ìfúnni báyìí ọba ló sọ rẹ̀ ọlùkọ́ tó kọjá lọ sọ bá ní gbogbo ọ̀nà ìjọba tó ní ìdíná ọ̀rọ̀ lọ́wọ́ ìdúró rẹ̀ sábà fi wọlé ìfowó náà tọ́wọ́ wá lù padà ìrọ́dà àti púpọ̀ pọ̀ ní ìkọ̀ lára àti ìkẹ́ tó ti pèrò rẹ̀ àbọ̀ mi sí ìwé náà lẹ́bàá tiẹ̀ àti ewu ojú ọ̀nà yẹn. Àwọn ènìyàn rẹ̀ àtàwọn ìyá ìrìn àrà àti ọ̀gá ìwọ̀lọ́pọ̀ bá nígbà wọ́n ní wọ́n ní mà nínú àwọn ẹrú rẹ̀ àwọn àbá fún àwọn ìjọ ìdìbò láti fẹ́ lánàá. Èyí ni ìyá láti ọ̀gá ìbá wọn ní nígbà máa tẹ̀lé tó dá. Àwọn ọdún wọ́n lọ́wọ́

àti ọmọ náà náà ó ń sọ lọ́rọ̀ yẹn ìfọ̀fẹ́ sọ̀rọ̀ ìlú ààrẹ ìṣúgbọ́n ti rá náà wọ́n máa ta fẹ́ fún lẹ́ ó wá máa bẹ́ẹ̀ ó sì dá àbúrò wọ́n ní ló gbà ló ẹbí sáǹtẹ̀ tí wọ́n wá fi ọwọ́ rẹ̀ wọ́n rẹ̀ ti kọ́ pẹ̀lú mi àti ilẹ̀ ti bá mọ́ ọ̀wà ìjàmá yóò tẹ̀lé òkòkò ní wọ́n máa wá fẹ́ fún lórí ní àyàmá kàwọ́ àtàkùn láàrin ìṣúra yóò gbọ́dọ̀ lè fọwọ́

púpọ̀ wá ọ̀rọ̀ ọmọdé ikú ọ̀dọ́ lórí rẹ̀. Kọ́ọ̀lù ọ̀rọ̀ ọmọdé ikú ní làbárọ̀ ọba ẹnu gbọ́dọ̀ jọ lórí ìlú náà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tó ń gbàgbà ọ̀rọ̀ ìlú náà àwọn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ẹ̀ẹ́dọ́ láti lẹ́lẹ́ tẹ̀lẹ́ yóò lè wà náà tún tàná ní àwọn àṣẹ́yìn ìdílé àti ìdílé onígbò ọmọ olùkọ́ ìwọ̀n ìdílé onígbà náà wọ́n والقام بالمسجد ذاته وكثيره ما في شرع عايزين وطبعا مؤمن تقوم وتعمل عشان يوقع صوت الوجوه يعني كل واحد يقرا هذا من جاءوا من أوامر معمولة إليه كان يقول فلنوا أنت صلى الله عليه وسلم أتعلم ولكن للحديث الذي أخرجه المسلم للسنة وأخرجه أبو معين كثيرا من حديث سلمة بن رضي الله عنه قال الله وأخبره لا يستوفي أحد منكم الإنصاف أن يسلمني أن يسلمهم إن دون الأمن والأمن وإن الجبريل ألقى في موضع Ìdílé ìlú kan ti lẹ́yìn pé ọlọ́run ti fún àti ìjọba ọ̀sán pé ìnà àdàbí ẹnì kẹ́nu yìí láti gbà ọjà ìrìnà òyìnbá ìyàrí àtà ìrẹsẹ̀sìlá rìnpa. Títí tí ń jẹ́ ọkùnrin sí èlò náà. Táwọn ẹ̀yìn mẹ́mà ẹ̀kọ́ ìgbọ́n tó ń lẹ́nu kúrò wa kọ́dà ó ní òní títà wá mílíọ̀n lọ gbogbo ọ̀pá tó ń lọ bàbá tó ń lé ìjà ìlú lọ jẹ́ kọ́ ní ti àárọ̀ ẹ̀yìn ọ̀pá ní ti àyè ọ̀pọ̀ àkọlá ọ̀pọ̀ àgbàjá àti ìgbàjá ìgbàjá ìgbàjá ìgbàjá ṣùgbọ́n tàbí ìwọ̀lọ́wọ́ ìwà èèyàn òṣèlú máa ń pàrọ̀ ọ̀nà àwà ní ìlú ti jẹ́ tàbí ní ìlọ́jọ́ ní máa ń bẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé wọn ojú bọ́ rẹ̀ àti wàá mú ìlọ́wọ́ rẹ̀ tàbí àyè ìdílé wa lọ́wọ́ ti ń bẹ̀rẹ̀ gbogbo sọ̀rọ̀ àtàwọn àti wọ́n ti ń

قالوا يا رسول الله هل ننتقم على كتابنا ونبعد عنه هذا المعلم إما هذه البلوغ أحكي العرب دائما قلنا نبيع الله إنه بلغ يوم عن يوم أعلم من أمراوة أحكي ممكن أولا أولين أحكي ممكن أولا أما من جاء من اهل السعاده نعلم انه كما قال ايضا اما يقولون لجميع فقد يكثر من عمل اهل السعاده يسمعون لله يوم رفعت من بيت اليمين ومن كان من اهل الشقاء اما يجزم عمل اهل الشقاء يسمعون لكل خبر فلا فلا قول الله تعالى ومن أعطى وصاره عمن أعطى وصاره وصدر عن سنة حسنان خيرا لكي لا يكون الوصف معنا طب علينا سنة أسنان الناس بجوع الناس والإجابة حبيبي في مواليد الجهة أتى أشوفهم إلى ما الله العظيم من حديث عبد الله بن عمرو العاص فمن عمرو العاص قل لي خرج الشيطان أبو ذر الجدول أقوم لا أقول وفي جانبه سرى والحديث بالنسبة للحدث يوم الجوان يوم الجوان عم يواصل بالبيت التجنون من الأذان الصحابة إن جاء مولد الجوان قالوا لا إنا نحن كبيرنا يا رسول الله ثم لا نسمع في قول وقول وقال وانا وقال الذي كبير عقبه جاء من روى فرد وقال يقول من روى فرد هذا كتاب أنا كتاب رب العالمين يا رب العالمين ṣe gbogbo ẹ̀ fún ipa lẹ́nu wà bí àtìmọ́ọ̀mù láti ìdáná ni wà bá ìlú papọ̀dà léèrè gbogbo àtìmọ́pàdà ó wọ̀ wọ́n tẹ́lẹ̀ àbókọ̀ bàbá wọn àbókọ̀ ọ̀rọ̀ wọn gbogbo ẹgbẹ́ ìjọba ní ìwà orúkọ ọ̀rẹ́ àbókọ̀ báyìí àti ẹran tí wọ́n ń lọ. èdè ọ̀pọ̀ ń lò àwọn ilé tó máa ń rìn àlàáfẹ́ rẹ̀ nígbà tí wọ́n ti pọ̀ ìwé ìgbà tí a bá ní òjìlá kẹ́yìn àbọ̀wá kó ṣe ìdìmáàlù òyìnbó bá kù kan tàbí ìtàlùmọ̀ rẹ̀ tàbá ọ̀rẹ́ èèwọ̀ ọ̀rẹ́ àwọn àti àkàlù àìsàn ìwádìí tó ṣe dájú òkúté lò kí àwọn arọ ìdí ìwádìí ọ̀tàlẹ́ ìdìmáàlù yẹn. nígbà tí ẹ rí ìgbésẹ̀ ọmọ wọn ni kí á bá ń wọ́n wọ́n wọ́n lọ bá ní àpè wọ́n wá ibẹ̀ nílẹ̀ wọ́n wá sáńpẹ̀ wọ́n fún oúnjẹ kí ṣe kò dé ọ̀rẹ́ màláyé dáàbì ní màláyé pọ̀ sí i. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ kò ìyẹn náà ti ń àwọn òṣìṣẹ́ ọlọ́pọ̀ bá lọ rẹ̀ àti هذا كتاب وفي عليه بأهلنا بالناس وآبائهم وقرائهم يستهوي هو معنى أقوم الأراء أقوم الأمريكا Nínú ọ̀pọ̀lẹ́ àkójọ àti ọlọ́run àríyẹ̀ tí àwùjọ àríyìn bá àwùjọ àwùjọ àríyìn náà tó lè ní fún ọmọ. Tẹ́lẹ̀ ìjọba Tẹ́ẹ̀kọ́ tó wá ní àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn Wọ́n lè dúró sí ọ̀rọ̀ tó bá ṣàkóso lọ́rẹ́ mi ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀rọ̀ mi. ìtumọ̀ ẹni pé ní wọ́n kọ̀ wá sí ìpàgọ́ máa ṣe. ìwòsí ìtọ́jú lẹ́yẹ ìbá àwọn ilé ìgbẹ̀rù ìgbọ́dọ̀ máa ń lọ. ìlànà àwọn ọ̀rọ̀ tó wọlé rẹ̀ ìbáàbọ̀ nígbà ọ̀rọ̀ láti dáwọ̀ àtúnná. ọ̀gá àtúnná النار فيحسب له بعمل اهل tó yọ ọ̀rọ̀ ọ̀. Ìjọba ìjọba wà ní ìjọba. Wà náà. فلا يحكم له بعمل او لا بيناظر عليها وان عمل اي عمل في دون الغرض يريدون كل يحصل الا المنوعان إذا عملنا وقتنا أنت أصدق الله محمد قل بعض ربكم من الجمال ولو من بعد ما غيروا فانتم بالله وانتم تعلمون وما تنجم تنجم ومن ربنا كريم ماذا نحن نصحنا في اليوم حتى جاء الحديث ماذا؟ إذا في ماذا؟ sọ àbíkù wọlé amadu bàbá rẹ̀ ìyá amadu àtàrí nípa ìhárì ìnáwó وعلى مصدر كل عبد الله أو أي أو كيف يا رسول الله لو أعلمك جوابي تتفل كما هو ولا أمر غير أمانه غير لا يرجو موتما جواب جنب الجواب إلى قلتي ومن يا أبو بكر إن جنب لا يرجو àbáyé ya ọ̀sọ̀rọ̀ àjàwà àjàwà ní àti kó orí àmọ́ òṣèlú amáyọ ó kàrẹ̀ ìkọ̀lá ogun lọ sí fún bá tẹ̀lá onímọ̀ ìyá ìgbẹ́ni ìgbà ló tàbí ẹ̀. ẹ̀rà àmàbò rẹ̀ yóò mọ ọ̀gbẹ́nà yóò ní àwọn rẹ̀ yóò ní ẹ̀rí kan kó àtẹ́lá àtẹ́lá ọkọ̀ méjì òní tó lọ́wọ́ ọ̀la ọkọ̀ méjì wà méjì wà méjì yìí tó wà láàárọ̀ àwọn ọ̀gbọ̀n قرآن الظهر والله للتنسيق عن الوحي من نفس الجهة أكيد طبعا لأنه هو كل حاجة ويكون أبي العبدوسي لن يكون قرارهم من العبدوسي واعتقاد تلتقي به الوحي أبيعه بتاعه يعني بابا المباراة يجب أن يكون لنبوه قل لهم لنبوه oníjà wọ́n ti fi nù ìlẹ̀mọ́ ìwà láti áfíríkà ààrùn ọmọ kíkọ́ nẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ìjà gbogbo sáàtì àmì ìkọ́lá ìjà áwùjọ ń tún ìkàlẹ̀ ìṣe tó ní ìgbẹ̀kẹ́ ṣe pẹ̀lú lọ́wọ́ ìkáyà tó ní kúkú ẹ̀kọ́ mẹ́ àti ìwájá òwúwé nù kí ìnáwó mẹ́ ọ̀dà ìgbà gbogbo jẹ́ ìlú pátá inú káyà rẹ̀ náà ló wà ẹni ó lóògùn tó ń bò ń tẹ̀ra rẹ̀ ọ̀nà ẹni ó lóògùn tí ó tẹ̀ra rẹ̀ ọ̀nà ẹni ó ta púpọ̀ ní lóògùn ọ̀nà ẹni ìjẹ́ pẹ̀lú ọ̀pá tó rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ ta púpọ̀ ní pẹ́sẹ́ǹtì ọjọ́ tó ń gba ọkọ̀ lọ àwọn tí a ń gbé ìgbà lọ fóònù ẹni mẹ́rin máa ń lọ fóònù nígbà tó a ti kó ìgbà tó ìgbà lọ láàrin 对？他不敢穿我，招安慰，家庭大家我的安慰，什么什么之间，现在在南京，他听得清，这几个人这有哪样的？他不要准备，你要不想怎么办？后来多久？محاولة ومناقشة ومجاورة فإن من الفرصة وقد من هذا الكلام والحديث كان فيه الإنسان في وتوكل وطعن فغير أمر وقد تدخل المعقول الجنة هو عم يلعبون صغير ويستعمل فينا حاجة وأعمل كل مرة في تعليم بعد كل الأحيان كل ما أحكي يقوم به جاي صوت عن الاجتماع لكن الذي بعد الصلاة أعرف بعد لو تجي جو بين أبيع bí wọ́n ti rí àti bọ́lá àti náà lọ́wọ́ ti rí ní paríparí àbí ìdáàbò àpàrẹ wọ́n yà ní ìdáàbò tí ìmáàmù ti wá. àbí ìdáàbò náà wọ́n rà á náà kí àbúrò ẹ̀ lọ ìrọ̀lẹ́yà bí ìsìláàmù kálẹ̀ àti ọ̀sọ̀tọ̀ àtàlù fún mi ní ìlú bábáyá àbí ìsì ẹ̀ẹ́dẹ̀gbẹ́ta gbẹ̀yìn ìpínlẹ̀ àbúlẹ̀ ìgbéyàwó olówó àbá àbẹ́mọ̀ àwọn ní fọ́ọ̀nì lóko rẹ̀ náà ọwọ́ máa lọ ọ̀pọ̀ ó أصابه من ذلك النور يومين شرك ابتدع مقبلتم عليه من تراويضهم تقبلتون ومن أخطأه مقبلتي يمنعه مدار ضل قبلتون لذلك أقول لكم أنتم هي كل من يقول يبقى الصلاة والحمد لله wọ́n ti àkíyèsí lórí àlọ́ àlọ́wọ̀tà ọ̀pá àyọ̀pá ìgbé àwọn àyíká ọ̀sẹ̀ ìgbàlẹ́sà ìlà àwàwà. إذا كان أبوه ينزل يمين يده مرة كما تقول أن من رأي فلا يجب Thank you. وعطانا الله العلم حديث يلوى مع آيات كنت أقول لك أنا 干嘛？在台湾，只不过是一些些后话，一这官话，一点一点多假传的，他们又在乱说。所以什么？啥？他说我你，说我怕你，他们就我怕你。不难，台湾难，你搞这个台湾搞什么 fún wa àti àwọn ọ̀kan wọ́n jẹ́ pé ìdìbò náà fún àwọn ìdánwò àrà tí ìdí náà àwọn àrílẹ̀ àrà. tí àwọn àtàwọn àwọn ní àti ìṣọ́ra ọba òkú ọba lọ sí àwọn ọmọ ẹ̀rọ lẹ́yìn rẹ̀ lónìí tó ń dole ba wani na saboda ya kan gani wani hukuma a gani a ba wani na yi ba a ga ba ba ba ya tawa ina yi wani kwa kuma ni na hari kuma in ga da zai kuma ya ba mu ya alhamdulillah alhamdulillah الذي قدر مقادير الغالي قبل ان يقف السماوات والارض بخمسين الف سنه تعمله وأجهله وأعلمه واقضي عليه وأفعله ولا أقصي ما عليه ولا أصبح له وأسلام كما كان على نفسي وأصلي وأسلم فلن بكل رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله وقد أمرنا ربنا أمر تعالى ذلك في مواضع كثيرة قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله إن الله حق القاتل ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وهكذا أخبرنا رسول الله صلى الله عليه وسلم أنه مع الغاية في رحلته الغالبة المواعية ليه؟ نرجع الآن مكرما إلى بيت المقدس في فلسطين قتل المسؤولين تمام على أبواب التراب ثم قتل له من قرار فقر المدينة إلى تمام حتى أبواب أفلام المستوى يسمع فيه صريف الأقلام هل هذه الأقلام تكتب شيئا بعد؟ نعم تكتب ما قد أمر كان مفردا ان الله عز وجل قدر مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض بتفصيل وكذلك من جاء من حديث المبارك البخاري رضي الله تعالى عنه والحديث المخرج في السر ان المغفر في سر الحنان رسول الله صلى الله عليه وسلم قال ان اول ما خلق الله خلق فقد القدر أقرأ مثل عقل في قواعد شيء فقد كما قررت شيء إلى العمل وفي ولد حتى تكون الساعة ومن هنا قال ما تكتبون الأقلام على أنواع فعندما تكتبون العام وهذا الذي ويفرق منه ربنا سبحانه وتعالى قبل خلق السماوات والأرض وهذا الشيء أمر القلم بكتابته إجمالا بإدارة الأرض وقد الغوي التصميم الأولي وعلى ذلك الحديث من حديث ابن مسعود رضي الله عنه أن رسول الله قال إن أشرك منه الأرض في لفظه وعلى الذي جاء إلى إلى الإمام مسلم وسلم الحديث غير المسلم رضي الله عنه إن النصر إلى مرض المصحف في الإنسان واربعون ليلة إلى آخر هذا الحديث فكل هذا منع الرأي على بدليل فإنما هذا من قبيل التقدير الأمري كذلك إلى الله عندنا التقدير الثاني كما قال ربنا سبحانه وتعالى في آية أن شعري ليلة القدر فيها أعوذ بالله من الشيطان الرجيم فيها يكره كل أمر حكيم أمر يجوز او سيئا جاء هذا من حديث ابن عباس رضي الله تعالى ويوفر الدفاع عن النور والنقص تمام النعوة في الشيء والفضل يترك أولئك أو يزيدهم ومن على خير مجرى في الصحيح كما قال الحديث من أبي هريرة رضي الله عنه قال قلت يا رسول الله إني رجل شاب أو إني غلام شاب وإني أكبر الحجوب وفي رواية وإن أبوها رسول عنه لي يا رسول الله أنت تقي قال فردني وكيف وكلمة فأعرض عني القراءة ثم قال أبو بكر يا أبا هريرة إنما كتب عليك لا محالة إن كنت أو لا إن التخيل يرتدي على ذلك أو لا فالرسول صلى الله عليه وسلم يعلم مع صديقه عليه السلام على علم ذلك التدريب بارك الله في ولكم في القرآن والسنة والعمل والرجال بما فينا من المسلمين أقول لك أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو

بما يعملون عباد الله واعلموا ان رسول الله صلى الله عليه وسلم قد اخبرنا ان كل منها يكثر من الصلاه فمن كل في الجنه فقد له عمل اهل الجنه وكذلك من كل منا عليه فقد له بعمل اهل النار جاء هذا في الصحيحين من حديث علي بن ابي رضي الله عنه كان يمكن مع الرسول الى اهله وفي روايه جعل كنا عمر وسلم في فجعل بقلب يده يرقد بالأرض فقال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم قد كنت مقعده من الجنة ومقعده من النار ومن هنا اختلف قال يا رسول الله ألا نتبع أبداءنا ونذهب الآن فقال صلى الله آه. من كان من اهل السعاده ثم يسر له السعاده ومن كان الشقاء فيسر له على الشقاء ومن تفعل قد جاء بالسنن الى المنتج والسنن الى المتفاعل والحكم الاحمد الحديث هذا عن معاذ رضي الله تعالى عنه وارضاه ان رسول الله صلى الله عليه وسلم صلى عليه يوما ولم يجد الى بعد منهم ثم قال إن في شماله هذا كلام الآخرين اذا أهلك على الناس وآبائهم وقبائلهم ثم مثل آخرين قال لذاتهم ولا يؤمن منهم فقالوا يا رسول الله لأي شيء نعمل إن كان هذا أمرا فليكن منه فقال رسول الله أما إن صاحب الجنة قد ينصر له لو الجنة وإن عمل أي عمل وإن ضرب النار فقد له كما النار وإن عمل أي عمل كيف مفتاح هذا المسلمين جاء في الصحيح من حديث جاء بسنة من حديث حزام ابن جعفر الباعي انه سال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله اين دواء تداوى به وعطى إنما السابقين وفي وقت المنتقي بها والاتفاق المنتقي به أن يرد ذلك الفرد بشيء فرد عن بل هو من شر الله ورزق الله الذي لا إله أن يزال من كان السعادة اللهم اجعلنا من السعادة اللهم اجعلنا من السعادة ولا تجعلنا من الشقاوة يا أرحم الراحمين إلى الله نسأل الله جل جلاله أن يجعلنا ممن وأن يجعلنا وإياكم من جنة الحور الحور والإحسان الأحسان اللهم اغفر لنا اللهم اغفر الخير اللهم اغفر الخير اللهم انا نسالك حسن لقائنا ونعوذ بك من شر لقائنا اللهم انا نسالك حسن لقائنا ونعوذ بك من شر لقائنا اللهم اعز الاسلام والمسلمين ورد على الدين اللهم انت لا الدين اللهم من اراد بنا وردينا واعطانا وعنا واعطانا اللهم اعز الاسلام وجل بيته بنعمه وجل من الموت ولا تجاهل اللهم التوحيد السلام المسلمين والمسلمات في المكان والمسلمين المسلمين ايضا الله ربنا كل ايضا في فيأتي الناس وأنا أعلم هذا وأنا أعلم قال أمرها أصحاب إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق الرسول القائل في مقالة الأذان الحكيم من الأخبار رضي الله تعالى وضعنا إنه من نسي الصلاة على الله وقع صالح لنا أخرجه ابن ماجه الإمام الحسن اللهم صل وسلم وبارك على الكريم العجيب اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم